tí a sọ pé rárá o tí ìbá ti ṣe pé kúránì lọ harama rẹ rárá o ẹra gbé nǹkan yìí lọ làá láyà kúlò àdà tálíbù lè ilé mufadà yà kúlò àdà àlìmú wọn tó fẹjọ dákúmọ lọ xeyr wàhálà sàlátàlá. mùsùlùmù mùsùlùmù ó ti béèrè ìṣẹ́jú márùn ni ó fi béèrè ni wọ́n nìkan. now ẹ sáà ní sùúrù now látọ̀dọ̀ àwọn obìnrin ni. now want to answer any question. Oni assalamu alaikum. now a Muslim who married a Christian man. no there's no marriage. <laughs> now wọ́n sọ síwájú nígbà yìí pé. there no marriage. with the agreement that they are both going to worship Allah mo rò pé ọkùnrin yẹn Islam then the man accepted. No, he has to worship Allah before the marriage become valid in the first instance. Okay, what's ṣe kọ́ by ni a Muslim who married a Christian man no. with the agreement that they both would worship Allah. No. Then the man agreed and accepted. After some years with four children, the man changed hmm. to Christianity hmm. and stops his children from worshipping Allah. No. But it did not stop the wife. Uh, so the woman is wanting to know if she should seek a divorce or what should she do? She doesn't have to seek it. If a woman, a Muslimah, is married to a Muslim, and that Muslim commits ridda, instantly there is no more marriage between them. There's one of the musicians, I think musicians abroad. He has a friend who is a Muslim. You know, this ignorance of non believers, he wanted to chide the Muslim. That instead of you going wasting money to go to Kaaba, why not just create something, put a, a wrap it up with blood cloth and start circumlating it instead of going that far. It's highly insulting and provocative, isn't it? But the brother was patient. He explained in detail to him. From that explanation, the wife of that musician was convinced. And she became a Muslimah. And uh, he started reading what are obligatory on her. But the husband, a musician, was not a Muslim. When it was in the night, he wanted to have fun with her. This, the sister said, Sorry, it's no more possible. I'm not a Muslim. He said, And so he said, No, you don't have right over me any longer. Ah, why? She explained details of what she had read and her rights, what now go governs the relationship between them. No, the, the husband had to take the phone and, okay, supposed husband, former husband rather, took the phone and called the, the friend that come, come and explain further. This is what happened between me and my wife. The brother said, Of course, that is it, and explained detail. There and then, he became a Muslim too. Alhamdulillah. You know, though a rapper or all these, you know, with all these kind of uh, misbehaviors in the name of entertainment, he became a very good Muslim. Immediately he, he took his shahada, he went and learned, he went to school and learned detail of Islam. That is it. That is how it should be. It happened during the time of the Prophet Sallallahu Alaihi Wasallam. Umm Sulaim, one of the you know noblest ladies of the the companions of the Prophet sallallahu alaihi wasallam, a very good man of worldly standing, approached her for marriage, but he was not a Muslim. He now asked What do you want as your dowry? Is it gold? Is it silver? He was flaunting it because he was a man of honor and uh, opulence in the society. the <laughs> Muslim said, No, I want your Islam. So, Islam? What do you mean? Because ordinarily, an average lady is more concerned with worldly materials, but a more respect, respectable and honorable woman You know, they are not concerned about that. They are more and they are above, over and above that. That's what made him become a Muslim. Which means that immediately, you know, she he, uh, uh, he dropped Islam, marriage is no more automatically. That is it. So a Muslimah who had it in agreement with a man that look oh, what establish she's relationship between you and I is the deen. And the man now renege in the promise or in the deal. No more marriage. No more marriage. You don't seek any divorce. Seeking divorce is not the issue now. You terminate it immediately. That is it. Kosi, Kosi, kò sí àjọṣepọ̀ tíri dá bá ti ṣẹlẹ̀ kò sí ti ń bẹ láàrin ọkùnrin tó ń jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó wá ṣe rí dá kò sí igi láàrin òun àti mùsùlùmí mọ́ ọmọbìnrin mùsùlùmí mọ́ automatic kọ́ ti ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ tẹ́ra ara ẹlẹ̀ fún mọ́. náà jazakumullahu khairan. ìbéèrè kejì wọ́n ní àwọn kóra àwọn jọ ni àwọn fẹ́ máa dáwó àwọn bíi márùn-ún so wọ́n ní tó wá ṣẹlẹ̀ ni ó pé ẹni tó kọ kínní ó lóun ni òun darí ètò yẹn so àwọn dẹ̀ máa fún àwọn ní numbers pé tó ìwọ ló kọ́ gbà ìwọ ló tẹ̀lé ìwọ ló tẹ̀lé so ó wá ní ṣé ó ṣégbà láàyè wà kóun ó ti torí pé òun lòun darí rẹ̀ kóun wá choose number one fúnra òun so débi wípé táwọn bá fẹ́ draw lot bẹ́ẹ̀ wọ́n máa kọ nǹkan kan sí pépà ní wà á mú nọ́mbà yẹn òun lè wá gbé nọ́mbà wọn pamọ́ tó wọn wà. kọ́ má gbé pamọ́ kẹnu ó kò lè lórí tó ń bá ń wò yí pé gànà tí ó fi ṣèjà kẹnu kò lè lórí tó bá ti mú kan pamọ́ wò draw lot mọ́nu. now Ah, hmm. àwọn tá a bá ní ìbéèrè akànà. àwọn tí wọn ò tí ì béèrè tẹ́lẹ̀ àwọn tí wọn ò tí ì béèrè tẹ́lẹ̀. ẹni sọ ẹni sọ ẹni sọ kì í sì béèrè. bẹ́ẹ̀ni. ìbéèrè lélẹ́yìí. <laughs> one. àwọn ọmọ tí ó wà láàrin wọn tí wọn ò eh, bá tí ì bàlágà tí wọn ò bá tí ì bàlágà mùsùlùmí ni wọn. Ah. so ta ni mo náà sí ibà náà so I give you a number. kama round up abi bẹ́ẹ̀ni. one bẹ́ẹ̀ni. so. yaaba yaaba Khadija baada ada. Okay kọ́lọ́n bá aṣọ yín lẹ́sàn rẹ̀ sí kọ́lọ́n jẹ́ kẹ́ pẹ́ fún wa lórí dáadáa. gẹ́gẹ́ bí sáfòrún àgbóyé tí èmi ní lórí ẹ̀tẹ́lẹ̀ ni pé wọ́n ní ká fi èjìká kan èjìká kẹ́yà sí ṣódà tó ṣódà. so ọ̀rọ̀ kan wá ń ṣẹlẹ̀ ní bóyá bíi mọ́ṣáláṣí ọ̀dọ̀ wa torí a mọ̀ pé kí sáfù kó tó ká tó kó tọ̀ òun ni ó wà lára àrùn. so Eh, àkọ́kọ́ tó wá ń ṣe pé bí eh, tabato bí wọ́n àwọn kéékèèké mi ó máa ń wà ní àárín wa hmm. so àwọn yẹn náà wá mú ẹ̀rí wá pé wọ́n ní ẹni tó bá kọ́kọ́ dé àyè kan òun ni ó lẹ́tọ̀ọ́ sí àyè yẹn hmm. then a tún wá wò pé nígbà míì máa ń wà tó yẹ pé lórí pé bóyá ká lè dúró kó tọ́ ká fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yẹn àwọn míì gbà míì àbí ká tẹ̀ lórí pé bóyá wọ́n ní ẹni tó bá nímọ̀ hmm. alukóríyànjú ló yẹ kó wà ní sáfúwájú pé ìgbà míì máa wà tó yẹ pé a máa ń fẹ́ yọ níbi tí sáfún bá ti kún dáadáa máa fẹ́ yọ àwọn kan sẹ́yìn pé ìwọ wá sẹ́yìn ìwọ wá síwájú nítorí pé ó nímọ̀ alukurian now condition méjèèjì báwo ló ṣe bára wọn ṣiṣẹ́ àti. bó ṣe bára wọn ṣiṣẹ́ ni pé àwọn tí wọ́n bá mọ́ ọmọ wá sí masjid kí wọ́n mójútó wọn torí ẹni tó ní ọmọ á fún wọn láti bring it up mm. tá a bá ní hadith tó sọ yìí pé kí wọ́n dá sáfún wọn sí tiwọn sí ẹ̀yìn kò fẹsẹ̀ múlẹ̀ kò strong so tá a bá fi wọ́n sí ìtòsí wa ẹni tó mú wọn wá tán bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó máa ní àmójútó kí wọ́n má máa dààmú àwọn tí wọ́n kírun ní masjid ju pé kí wọ́n dọ̀ wà láàrin ara wọn lọ. ọ̀dà wahid thani but mi ò túmọ̀ sí pé ká wá tẹ ọ̀rọ̀ jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàmì yẹn mọ́lẹ̀ tó sọ pé liyaliyani ulul ahlahmi minkum wan nuha àwọn tí wọ́n dángájí àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú ìmọ̀ àwọn ni kí wọ́n wà ní ẹ̀gbẹ́ ni wọ́n kí wọ́n wà lẹ́yìn mi torí àwọn wọ̀nyẹn ni tí ìmáàmù bá fẹ́ ṣiṣẹ́ wọ́n lè pe àkíyèsí rẹ̀ sí. Eh, question ẹlẹ́ẹ̀kejì ni pé ìrun hmm. eh, pípè ìrun àṣùbà mélòó ni then báwo la ṣe ń pè wo ló ń ṣíwájú ìkan. mélòó ni bí o torí èmi ti witness ibi tó yẹ pé eh, wọ́n ó tóbi mẹ́ta tó ń pè kó tó di pọ́n kírun. kí ni ok irun méjì ni. bẹ́ẹ̀ni. ìkọ́mà ló jẹ́ òṣì kẹta tó bá jẹ́ pàṣùbà ni. Eh, tàkọ́kọ́ tá a máa pè àsìkò àlùfájàrí ò tí ì yọ ń gbà yẹn as-salatu khairu minan nawm tèkejì tá a máa pè bá a ṣe máa ń pe nọ́mà irun ni torí nọ́mà irun náà lélẹ́yìí bá a ṣe ń pe nọ́mà irun náà ni nígbà tí àlùfájàrí bá yọ èyí tó jẹ́ kẹta rẹ̀ ò ní kọ́mà torí adhan ìkọ́mà adhan ló náà. جزاكم وانت سبحانك اللهم وبحمدك اشهد ان لا إله إلا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد كما gbàgbé بي ma bàbá bínú إن شاء الله bàbá kọ́ bá fà lùbáríkà sí. naam